أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá tí ọpẹ́ tọ́ sí ó tún jẹ́ kí a jẹ ọjọ́ òní nínú Ramadan ní ti ọjọ́ kejì nínú Ramadan 1447 lẹ́yìn hijira Nabi sallallahu alaihi wasallam à ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ sókí tí a sọ ní èsì lórí ihdina siratal mustaqim pé ìrẹ̀ ọlọ́run tọ́wa sí ojú ọ̀nà tààrà ojú ọ̀nà tọ́tọ́ agbárin ẹlẹ́ẹ̀kẹtàdínlógún náà ni a sọ ní lámẹ́ndólé lórí ní àná ta ní fi qawlihi ta'ala ihdina siratal تدريب على الدعاء وتنبيه على أهميته في حياة المؤمن واختيار لأحسنه òun rè wá lórí àdúrà ṣíṣe ó sì ń ta wá lólobó lórí pípàtàkì àdúrà nínú ìṣẹ̀mí mùsùlùmí ó sì ṣe ìtọ́nisọ́nà lórí nǹkan dáa jù nínú pé ẹ̀ máa ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ó náà ní hìdáyà kì í túmọ̀ sí pé tá a bá sọ pé ihdina siratal mustaqim àti sọ̀rọ̀ tọlọ́run tó tún dúró nídùú àdúrà fún wa. àti nǹkan tó dáa tọ́lọ̀ ọba àlekè ọlá ń fẹ́ nígbà tá a bá mọ̀ túmọ̀ rẹ̀ yóò tún wá mọ̀ já sí àdúrà fún wa torí ẹ̀ ló jẹ́ pé ẹni tí ń kà lásán jẹ́ ọmọ túmọ̀ rẹ̀ kí lè tọ́ fẹ́ jẹ́ ń bẹ̀ ju pé kọ́kàn balada kíka Quran lọ mímọ̀ ìtumọ̀ Quran ọjọ́ tó ṣe pàtàkì pàtàkì jùlọ àwọn àyà tá a fi ń sin lọ́hùn tá a fi ń kírun gbogbo wa. lẹ́yìn eléyìí òun náà ni a lọ síbi agbọ́nrin ẹlẹ́ẹ̀kejìdínní ogún tá a sọ yìí pé wa'ada Allahu l-ummata bis-saqi bima'in ghadathi idha istaqamu 'ala as-sirati al-mustaqim ọlọ́run ti sàdéhùn fún wa pé tá bá dúró lójú ọ̀nà tọ́tọ́ tó ń fẹ́ omi àmúhùnmú tán á sì mọ̀ ọmú èyí ọ̀rọ̀ ọlọ́run tí ìyẹn jẹ́ tán ọlọ́run sì máa tẹ́lẹ̀ sọ́dọ̀ wa tẹ́lẹ̀ láti mẹ́mbà lánàá ń bá wà lórí ìtọ́sọ́nà tọ́lọ́run àwọn èèyàn ju ẹjú òsì lórí ìtọ́sọ́nà tọ́lọ́run lọ tí ẹ bá ẹni tó wà lórí ìtọ́sọ́nà tọ́lọ́n tó wà lórí tọ́rí mustaqim níyàwó yóò gbádùn rẹ̀ yóò ní tìmínú gbèsè ayé ju ẹni tí ò nírú ẹ lọ bẹ́ẹ̀ náà sì ni bí ìyàwó bá ní ọkọ tó wà mustaqim lórí ẹ̀sìn tọ́lọ́n ìdùnnú tí ọmọ ìlàtara rẹ̀ yóò pọ̀ ju kó ní ẹni tí ò nírú ẹ lọ bẹ́ẹ̀ náà sì ni táwọn èèyàn bá ń tẹ̀lé tọ́lọ́n lápapọ̀ ìrọ̀rùn tí ọmọ wọlé tọ́kálukú rẹpẹtẹ ni ṣùgbọ́n torí fáwọn èèyàn ṣe tọ́lọ́n náà la fi ń gbé ìgbésí ayé ẹpẹrẹ ìgbésí ayé tí ò bójúmu tí ọ̀bọ ọmọlúwàbí mu nbọlọlọ́n pàdé nǹkan wa ọwọ́ àná suratul jinn àyà sixteen yìí pé wàhálà wíṣàkọ́ mú àlọ́ sọ̀rí kọ́tì. làásàínàhùn máa ń gádàkà táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n bá dúró lórí ojú ọ̀nà tọ́tọ́ ni àwọn ará mọ́kà àwọn káàfìrí tí wọ́n bá dúró lójú ọ̀nà tọ́tọ́ ni ọlọ́run ni omi àmú òmu táwọn èèyàn bá tẹ̀lé tọ́lọ́run nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́ rí ni pé ìfọ̀kànbalẹ̀ wà nù tọ́jú okùnfà oríṣiríṣi dáadáa ìfọ̀kànbalẹ̀ tẹ́nìkan ò ní gún ẹnìkan tí ò lè ní dà tí ò ní kólókó tí ò ní tí ó ń jìbìtì tí ò ní tí dàlúrú tí kálukú ọmọ ẹ̀kọ́ rẹ̀ tí ó sì dúró lẹ́nu àlá rẹ̀ ìfọ̀kànbalẹ̀ ó dé bá kálukú tí ó ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ orí káwọn èèyàn bá tẹ̀lé tọ́lọ́run àwọn olórí ọmọ ti ẹ̀tọ́ wọn wọ́n máa sojú kòkò pé àwọn ọmọ ìyá àwọn nínú Islam iná làwọn ń ṣèjọba lé lórí ìyà ọgbọ́dọ̀ jẹ wọ́n òṣì ọgbọ́dọ̀ táwọn wàhálà ọgbọ́dọ̀ dé bá wọn nítorí wá dé bá wọn nu wàhálà bí àwọn náà ló dé bá torí pé Ọlọ́run sọ pé innamal mu'minuna ikhwa ẹ máa wà pẹ̀lú ara yín kẹ máa jẹ́ múmi ní òdodo ní ọmọ ìyá níta ẹ̀ ní feeling ẹ̀ńtọ́ àlọ́ ìjọba náà mọ ní feeling rẹ̀ ipe nǹkan tí ọ̀dà ẹ̀ ọgbọ́dọ̀ kó ntú láti ìlú ẹ̀ ní alimẹ́líkù Abdullah rahimahullah tó ṣe ní Saudi lásìkò tí ó tutù pọ̀ gan-an. ó sì ra ìjọba ó sì lówó lóko ìjọba ó sì kó owó lọ sí di blanket rẹpẹtẹ ọlọ́run nìkan lọ́mọ yẹ ọwọ́ ni kí wọ́n máa ha fún alùpùsàrò ìfàfíà àwọn fámìlì tí wọ́n bá tálákà tí wọ́n rí pé wọ́n ní di blanket ó sì tó ọmọ hàn wọlé mọ̀ wọ́n ha ha ha èmi kí ni sọmọ sàwùdí gan wọ́n fún mi méjì mbẹ́ mo tó kó wá nàìjíríà gba mọ̀ ń bọ̀ ìdí mo fẹ́ lò ń bẹ̀ ní pé ntọ́mọ̀ lù ní fílìn igbe aburú lélẹ̀ ẹ̀ńtó wà lórí ìjọba fẹ́ gbogbo nǹkan ni wọ́n ti náwó ìjọba tí wọ́n ti ná sí fóun tí ò ní tí ò kó ní fílìm kó orí ń nìkan ṣùgbọ́n nítorí okun Islam tó so ẹni tó wà lórí ìjọba pọ̀ mọ́ aráàlú òun náà ní fílìm wípé ìyàtọ̀ jẹ wọ́n yìí kò gbọdọ̀ mọ ẹlọ́bẹ́ ọlọ́run ó gbin láì kìí àmọ́ tọ́wọ́ bá ti ń tó lágbára wọn á ní wọn ra blanket tí wọ́n hà lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ náà ti ní lọ́dún kan lásìkò rẹ̀ náà ni táwọn èèyàn kan jẹ adìẹ ní supamakẹ́ẹ̀tì kan tí ẹ ti ń ta oúnjẹ rẹ́sítọ́ràǹtì tí ẹ ti ń ta oúnjẹ wọ́n bá jẹ adìẹ àwọn sì èyí tí wọ́n bá fẹ́ jẹun àbí wọ́n fẹ́ sèyàn lálejò wọn ò kọ́ láti bójú di adìẹ sí yẹn wájú òun náà bàbá fẹ́ jẹun lójú di adìẹ náà ni wọ́n wájú àbí dàjì ó kéré jù nù. èsì báwa ṣe máa gé lékiri lékiri á ìwà ahùn yẹn ní wọn gbé lẹ̀ lójijì wọn là méjì wọn ti sùn wọn ti yán ẹgbẹ́ méjèèjì wọn gbé kanyọ ọwọ́ awọ ọ̀sìtàn yányá abala kan ó jẹ́ dàgbé àjẹ àwọn yẹn àwọn yẹn ní gbogbo sáláìsì àwọn èkó òkú kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dọ́dọ̀ jọ wa wọ́n lọ ṣe ìwádìí ibo làwọn rẹ́sítọ́rántì ní tẹ́ra adìẹ yẹn nígbà wọn jẹ́ ibi tí wọ́n ti rà ọba pàṣẹ pé gbogbo adìẹ tó wà bẹ́ẹ̀ pátá ni kí wọ́n pa ó ti wà contaminated nìyẹn kí wọ́n ti wà gbowó wọn kọ́mọ́bà kó bá ẹlòmíì <laughs> wàhálà wíṣà kọ́ ọmú àlà sọ̀rí kọ́tì la'asqaynahum ma'an ghadaqa ìgbésí ayé rọrùn oúnjẹ àjẹ ẹ̀jẹ̀ tán orí ọlọ́run yóò sùn yín bọ̀ bẹ́ẹ̀ bá kọjá lólómi gan tí ọba sọ́ra rẹ̀ yọ fọ́ bù ń kò bẹ́yìn nítorí pọ̀mọ́tà àmọ́jọ́ tí wọ́n ti gbé ka orí gbá àmọ́jọ́ ti pẹran rẹ̀ báwọn yóò ṣe ra nìyẹn ìmí ìsìn á ká wọn ò ti bómi kẹ ẹ wò lọ́ọ̀kan báyìí ní iyì rẹ̀ kẹ bá ti gbé pé wọn mú aṣọ ẹfún kó súnmọ́ yín báyà ṣe ń tẹ́ǹkó kún rè wọn làwọn ọ̀fọ̀ àwọn òbí sí kankan àmì òsì ní jẹ́ bẹ́ẹ̀ bá ká lẹ̀ àwọn èèyàn tí wọ́n bá dó lórí ẹ̀sìn tọ́lọ́run àwọn olówó ọmọ yọ zakat ẹni tí ò ní ọmọ gbà á wọn ò sì nídìí fún wọn mọ̀ ọ̀gan inna ma nut'imukum liwajhi llah la nuridu minkum jaza'an wala shukura wọ́n ó ṣe ń ṣe yí pé ọlọ́run lójúṣe tó ní ká ṣe nìyẹn àwọn gan wọ́n mọ̀ wá tálákà sí i ibi ta ni ọgbà ti ní ìlọ́wọ́ mi bí àsìkò jákà nílùú mọ̀dínà èèyàn tẹ̀ dààmú ìjọ ọmọ wá ta ni ọgbà lọ́wọ́ òun àmọ́ wá wá àwọn tó yẹ pé ẹ bá tiẹ̀ ti rí wọn gan ẹ ti mọ̀ pé ó yẹ káwọn eléyìí ò lè gbà á tọ́ bá kàn náà síyàn lásán yọ ó lè fọwọ́ bá gíní rẹ̀ dànù pé gíníyàn fẹ́ fi jákà rẹ̀ jù àwọn èèyàn míì tí ọba tún wọn tún ọ̀rẹ́ jọgbà ọkàn òpé stúdẹ̀ntì stúdẹ̀ntì ní bùkátà ọkàn tilẹ̀kùn lásùbà báyìí ọba bá gèlè mọ́ lẹ́nu ọ̀nà rẹ̀ nígbà ti dààmú dààmú tí ọ̀rẹ́ ti ọgbà yọkàn wá kó sí ẹnu ọ̀nà stúdẹ̀ntì ẹlòmíì tí ọjọ́ lọ́dún kan yọ̀ lé mi wàhálà ìsàkọ́mú alátọ̀rí kọ́sì làákẹ́yìn àhùnmá àǹgàdàkàá. ẹnìkan wà ń sáwọ́dí kọ́lọ̀ dáńkọ́ kọ́sàlẹ̀kún dáadáa fún tó wà láyé tó sàmójúkú òun tó wá ti dàlì kìyàmà ìtí máa ṣe lọ́dọọdún 2000 ríàlì ni yóò ti envelope ẹ̀ inú èèyàn wa kan kọ́ pọ́pùlà nǹkan fẹ́ dákọ̀ wọn ni ìní a máa fi ìní ní ọ̀kọ̀ọ̀kọ́ pè tí ó fún lóko wọn bá fún ọ lóko tán yọ àṣẹ́ǹdì ẹ̀ nìkan yọkàn yóò fi sínú ẹbí lò assalamu alaikum hayyakumullah kẹwàá alaikum yọkà fi two thousand ìyàlì yín lọ́nu two thousand ìyàlì yẹn ó ti lé ní five hundred dollars ó ti lé ní five hundred dollars one thousand dollars ní ìṣèjú one point three million sọmọ ẹ̀ka bá kálẹ̀kùn rẹ tó fún ọ ní six hundred and fifty sí lọ́dọ̀ ó tún dọdún tí ń bọ̀ kó tó tó wá ẹnu rẹ fẹ́ràn rẹ padà nítorí pé ọjọ́ sílẹ̀ ní. tí ọ̀mẹ́lómi tí ọ̀rọ̀ aṣọ tí ọ̀rọ̀ aṣọ ọ̀mẹ́lómi tẹ̀ pé oṣooṣù ní ha oúnjẹ oṣooṣù ní ha oúnjẹ wàláì láàdì oṣooṣù ní ha oúnjẹ mi lè jẹ food stop ní lè jẹ ajẹ tẹ́tí park tẹ́tí tẹ́tí sáyẹn rẹ̀ fresh. oṣooṣù ni máa hàn tiẹ̀ nítorí kí ni èkó wo jùlọ tọ́lọ́n ọ̀fẹ́ ro jùlọ tọ́lọ́n láì fi àwọn tí Islam rí yàn sí ibi tí a bá ti ń lo Islam bí Saudi Arabia ọ̀rọ̀ rẹ̀ ò makasa sọ́tàn o mọ̀kásá mọ̀ díẹ̀ nínú ti ń lọ díẹ̀ nínú ti ń lọ kọ́lọ́nkọ́ bá yí ìlú padà sí dáadáa. tába ti dúró lójú ọ̀nà á gbádùn ara wa pípọ̀ ẹnìkan ra mọ́tò kankan lẹ̀ ọmọ káwọn èèyàn máa wà fún lo wọ́n ti gbá gbá gbá gbá gbá mọ́tò mi gan ti condemn nígbà tó wá rà mí rẹ̀ wá ní ẹ̀lò dókítọ̀ ìmọ̀bọ̀yá ẹ̀bà rí èèyàn nu jẹ̀mọ́ yìí tẹ́gbọ́ òun rò pé wọ́n bá ń rí èèyàn kan nu jẹ̀mọ́ kí lọ́fẹ́ ti yẹn ọfẹ́ ẹ̀sìpẹ́ẹ̀tì dídára ẹ̀sìn tí ń bẹ lára àwa ọ̀dọ́ náà ń kóra wá sí òun ò ti ti mbẹ́ so all expect yìí pé at àwọn tí wọ́n tó ń gbọ́ wá sí wọ́n sì kí ni wọ́n sàn ju àwọn tí ọ̀gbọ́ wọn kan lọ wàhálà wíṣà kọ́ mú alàkọ̀rí kọ́tì láàṣà ìnáhùn máa ń táwọn èèyàn bá ju lójú ọ̀nà tọ́lọ́hún ti ń fẹ́ tó dúró tọ́ oúnjẹ ajé ẹ̀jẹ̀ tán áìsìkì ọlọ́run ọlọ́run bá lè tọ́yọ́ dàbò wọn so agbọ́nrin ẹlẹ́ẹ̀kejìdín ní ogún nìyẹn tá sọ ní èsì àfẹ́ máa gbogbo ẹ̀ palẹ̀ nítorí a sọ tẹ́lẹ̀ kákan pàkíyèsí sí ó lè bá papọ̀ agbọ́n ẹlẹ́ẹ̀kọkàndín ní ogún onáà ní ta sọ́mbẹ̀ pé fìlẹ̀ ayati tafarrukun nas ilà fàríkàyì ní bìrì àtẹ̀lẹ̀kọ́ aláàkiri aláàkìláàbì àkọwàlẹ̀ gbogbo a ò lè rí bákan náà a lè jẹ́ bákan náà koran ti jó yé wa géńtì méjì bá ti máa lọ nìyẹn ọkùnrin obìnrin méjì náà nìyẹn mọ́mìnì àtẹ̀ǹdé ìṣe mọ́mìnì méjì bẹ́ẹ̀ ti máa wà nìyẹn bẹ́ẹ̀ jẹ́ máa báyé nu màṣíà ọlọ́run ti ṣáájú lórí ẹ̀ pé bá ti máa ṣe nìyẹn lọ́lọ́run sọ pé

wala tattabi'u subula fatafarraqa bikum an sabili ẹ má tẹ̀lé ojú ọ̀nì tó yáyáyáyá lọ́sùn lọ́sì kọ́mọ̀ jẹ́ wa ní ọwà gbé na kó lójú ọ̀nà tọ́lọ́n gangan nígbà tí èèyàn ṣe lai ìlà straight kalẹ̀ báyìí sẹ́ẹ́sẹ́ bi straight yẹn náà tó ti wá mú ẹ̀ka ẹ̀ka lọ́sùn lọ́sì nǹkan sàǹfààní bẹ̀ẹ́ gẹ́gẹ́ bí táwọn onímọ̀ sọ ona náà ni pé ẹ máa rí àwọn mi náà tí ọmọ fara ju ti dẹ́bíyè wọ́n ti kú bẹ́ẹ̀ ìpìlẹ̀ wọn ló mú ẹ̀sìn wá ṣùgbọ́n bí tí wọ́n wà wọn wọ́n ti dẹ́bíyè wọ́n ti fojú ọ̀nà tẹ̀sìn tó dúró tó wọ́n ti filẹ̀ gbígbá wa ń lọ ní ìwé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi sọ pé ní ìparí ojú ọ̀nà kọ̀ọ̀kan yẹn tó ń fà sẹ́gbẹ̀ẹ́ yẹn ṣètọ́ ń dúró síbẹ̀ kí ń fi àwọn èèyàn pé yàbí yàbí yàbí yàbí yàbí yàbí kí ò ní fi àwọn èèyàn lọ́rùn rẹ̀ ṣètọ́ wọn bẹ̀ tí ó dùn sí ọmọ pé yàbí yàbí bí yan yàbí lọ́dà òṣèlú àkáyé ni eléyìí láyé ń ṣe òun náà mọ ọyọ́ bá fọwọ́ kan mú ẹ̀sìn ọwọ́ tó kú yẹ yọba máa ṣe nǹkan mí lọ tó gbèkú ń ẹlòmíì tí ó di kúfúrú mọ́lá tí ó dìdí kèfèrí hàn kò díwọ́ kọjá àfà tí ó tún káyà koran fún yín tí ó tún tù sùméjì ògbé ń bẹ ń lé ẹ̀. yọ́ọ́ máa pé ní mẹ́sàn-án yọ́ọ́ mẹ́sàn mẹ́wàá ni yọ́ọ́ lu àlìjànú yọ́ọ́ bọ́ wọ́n àgbékọ́ àsọ̀rọ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá múra gan ẹ̀rì sí gidi ńlẹ̀ ẹ̀. nígbà tí yẹn bá lóun fẹ́ jẹ ìmọ̀mú yìí yẹn tó wá ń jà sí yẹn tó ń sì ń sàkíra wọn ẹjọ́ sójú ọ̀nà àníṣọ̀ sáàmù náà ni wọ́n wà yẹn ànábì sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ ẹ̀ ni pé anna limahi alladhi yamhu Allahu bihi al-qubur èmi ni ìrèsà tọ́lọ̀ ń lò tí fi ń pa ẹbọ rẹ ẹbọ wà ní ọkàn rẹ oṣù lọ wà lórí ojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam àfá àti àjọ ń sọ ìlẹ́nu jẹ́ mẹ́ta yìí ó ní máàmù gbogbo eré àyẹn ẹnìkan ìtún ta kú pé òun lòó fi hàn fáwọn èèyàn náà àti ẹjọ́ ń lò mọ́sálásí ṣé oṣù nọ́mbà tí wọ́n fi ń wé láwà nígbò ní mọ́mù èmi ọmọ ń táwọn èèyàn lé ilé ayé jẹ o kí ló lé kí ló lé mẹ́kí lọ́n wá tí ò ní tán. àwọn èèyàn kan ò dé ipò yẹ rárá nípa pé èèyàn ní owó lọ́wọ́ ọlọ́run kẹwọn wọ́n ìjìlọ bọ́lọ kí ni wọ́n wá fẹ́ corruption yẹn náà wọ́n fẹ́ bà lámọ̀rí ẹ̀sìn jẹ́ ìmọ̀ọ́mù àgbàdo lọ́wọ́ awé ńláwà yìí kálukú wá fàfàfà tí wọ́n fi wé láàyè kí ló tó kù ọ̀sọ́mọ oyè tí ìfẹ́ òye jẹ kẹ́bí ìbá tí wọ́n ń sọ àfihàn díẹ̀ tó bá mọ wọ̀sí bẹ́ẹ̀ mọ́tẹ́nìkan bá gbọ́ mẹ́nìkan lọ́sọ̀rọ̀ tó ń ṣe sí ní wàhálà ntọ́wà ńlá ó fìlì máa fún bínú pé tí ọ̀bọ̀ sí lọ́la tó ní bí ọba sí ń bẹ̀ kò lè rí jẹ tí ọba sí ńlá ó fìlì máa fún kò lè rí jẹ ntọ́wà ńlá ó fìlì máa fún bínú bàbá àánú wá lè láwùn màfúùsù pé ìwọ náà ó dé bẹ́ẹ̀ ó dé bẹ́ẹ̀ ọlọ́run lọ́wọ́ bí ó ṣe tó kàn agídí ọ̀ràn tọ́lọ́n bá sì ní rárá ó lè débẹ̀ ọmọ òwúlọ̀ ọ̀kan ní tóbi lọ́bọ́lọ́ sùkúrán ti sọ fún wa láti bẹ̀rẹ̀ níbi sóràtò fàtí àwa pé méjì náà ni àwọn kan wà lójú ọ̀nà mustaqim àwọn kan ò ní wà lójú ọ̀nà mustaqim àwọn kan mọ̀ sí Islam àwọn kan mọ̀ sí ti Islam àwọn kan mọ wùwà dáadáa àwọn kan mọ wùwà tí ò dáa. kọ́lọ̀ ń kó pín àwa pọ̀ mọ́ àwọn ẹni rẹ̀. lẹ́yìn ìgbà yẹn láti lọ síbi agbọ́nrin ogún ta ní qawluhu ta'ala ihdina siratal mustaqim. فيه إيمان إلى أن الإسلام واضح الحجة قويم المحجة ó ti fojú hàn níbẹ̀ yẹn ìpé Islam ẹ̀sìn tó ṣe ìpé واضح الحجة ni ẹ̀rí rẹ̀ fojú hàn tí ò rújú toró náà ló ní as-siratul mustaqim ojú ọ̀nà rẹ̀ ó sì dùn tọ́ kèsè tó rújú rárá tí nǹkan kan bá wù ọ lójú kò sí tó kù jẹ́ pé fásitì àlú ahla dìkìrì ń kó ń tán láta àlàmù àwọn onímọ̀ tí wọ́n fi ọlọ́run lẹ̀ ń kankan tí wọ́n fẹ̀sìn ọlọ́run lẹ̀ tẹ́ ń lójú wò lọ́tún lósì lọ béèrè lọ́dọ̀ wọn lọ ṣèwádìí lọ́wọ́ ọ̀dọ̀ wọn wípé èwo lọ bá ìfẹ́ ọlọ́mù èwo lọ bá òfin ọlọ́mù nínú lórí ìfẹ́ ìsìláàmù yìí kìí ṣe tó rújú kìí ṣe ọmọ tòyàn ti kọ̀rọ̀ èso mọ́jà àwọn èèyàn gbọ́ o ìsìláàmù yìí báyẹn. ìsìláàmù fojú hàn gẹ́gẹ́ tí ò rújú ọlọ́run ròyìn ànábì sallallahu alaihi wasallam pé wọ́n máa ń wù alẹ́ lọ́gọ́ ibi lọ́gbọ́ ní òjíṣẹ́ ọlọ́run pé táwọn fi ń tí ọ̀pá mọ́ ń pa àlámọ̀rí ẹ̀sìn kọ́mọ̀ wá sọ jáde kò ṣẹlẹ̀ sallallahu alaihi wasallam. agbọ́nrin ẹlẹ́ẹ̀kọkànlé ní ogún oní àní pé anna Allah ta'ala kama amarana bi talabil hidayah ila siratil mustaqim أمرنا أيضا بالاستقامة على الطريق المستقيم bọ́lọ́wọ́ bá lè kọ́ láti kọ́ aláṣẹ ká máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ipé kọ́tọ́ àti ojú ọ̀nà a fẹ́rí ìyọnu rẹ̀ ojú ọ̀nà tọ̀tọ́ tó straight bẹ́ẹ̀ taa o gbogbo ohun tí ń gbé èèyàn kò ń yín kò o lọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ nínú suratu shura àyà 15 wípé wastaqim kama umirta wala tattabi ahwaahum lọ́dúró ṣinṣin lẹ́bọ̀lọ́ bá ti pa ọ́ látẹ wala tattabi ahwaahum nítọ́jẹ́ ìfẹ́ ẹnu ọ̀gbọ́dọ̀ tẹ̀lé ìfẹ́ ẹnu ni máa jẹ́ kéèyàn orí ojú ọ̀nà kí èsì mustaqim kọ́lọ̀ nǹkan sọ akó mẹ́ẹ̀ ọlọ́run tún sọ láàyè míì ife wá fásitám síkíbi ńlẹ̀ bí orí ẹ̀yẹ̀lẹ̀ ìka ìnáka aláṣọ̀rọ̀ ti mustaqim nùsọ́àtù zọ́fò àyà forty three ọlọ́run ní ta fi ránṣẹ́ sí ọdún tí kùrán yìí àti àbí gbàmú dáadáa ìnáka aláṣọ̀rọ̀ ti mustaqim ojú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà tààrà tó fi yọ̀nù ọlọ́run ló ti wáyẹn kí túmọ̀ sí pé èèyàn wá ní jókòó tẹ́tẹ́rẹ́ nígbà tó ti wà ní sirọ́ọ̀tù mustaqim èṣù ọ̀fẹ́ ojókòó mbẹ́ àwọn ẹni bú ọ̀fẹ́ ojókòó mbẹ́ ìwọ náà lọ́tún wa múra dáadáa lọ́mọ ojú ọ̀nà tí a máa fi ń káàyàn kúrò ní sirọ́ọ̀tù mustaqim tí wọ́n mọ̀ sí a'udhu billahi minash shaitani rajim lọ́pọ̀lọpọ̀ gbà tó fi máa jákùn bẹ́ẹ̀ tó fi máa jákùn bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà yẹn la sọ̀rọ̀ lórí mọ́sálà ẹlẹ́ẹ̀kejìlé ní ogún pé fi qawlihi ihdina siratal mustaqim ittibatun nubuwat ọwọ́ ọpọlọ ní ká máa sọ̀rọ̀ pé káwà lójú ọ̀nà tọ́tọ́ yìí ajẹ́ pé ọlọ́run ti múra kún ó mọ fi àwọn ànábì ọlọ́run wa wọ́n mọ̀ sí ojú ọ̀nà yìí táwọn ọlọ́run bá sí

وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم àwọn ànábì ọlọ́run náà sì rí kìí ṣowó kan ní agbé kalẹ̀ o tí wọ́n fi rẹ̀ lọ ayé o kìí ṣe góòdì kan ní agbé kalẹ̀ o kìí sasọ kìí ṣe lékèsílẹ̀ o tí wọ́n gbé kalẹ̀ tó ogún wọn náà ni ìmọ̀ tí yẹn máa fi mọ́ lọ́wọ́ òjì ọlọ́run sọ̀tọ́lá wa parí ẹ̀ pé ọmọ ní àkàdà wa àkàdà bí hasbin wa àbọ̀ ẹ̀yìn yòówù tó bá dé ọmọ yìí máa wọn ànábì ọlọ́run yìí ìpín ìrìnjẹ́ ńlá tó pé jù lé ayé ló ti mú sallallahu alaihi wasallam láfijọ́ yìí pé ńgbà tó lọ́n tìrí ká máa tọrọ ihdina siratal mustaqim tó wá sí ojú ọ̀nà tọ́tọ́ tààrà táàfin yọnu ẹ̀ àjẹ́ pé yọ́ mọ̀ ọ́n àwọn ànábì ọlọ́run sí wa tí wọ́n mọ̀ tọ́ wa sọ́nà tí ọba sí àwọn ànábì ọlọ́run àwọn àfẹ́ ẹni ọlọ́run yóò máa dìde látàṣùkò kan tàṣùkò kan látò sọ àdìsí kan ní àná pé so látẹ̀sítẹ́mi ummati ala dalala ọ wà nù àdìsí wípé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní àwọn ìjọ mi wọn ò ní sùn kí wọ́n wá kọ níbi kan náà ọ̀rọ̀ wà lórí lílọ́lá àti àdìsí yẹn ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ọ fẹsẹ̀ rìn lọ́dọ̀ àwọn onímọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí mi ìtìyàn tó wa. kò ní jẹ́ pé nǹkan ọjọ́ sọ̀rọ̀ láàyò ọjà nù gbogbo àdúgbò ń ṣe ọlọ́run máa ṣe àtàwọn àfáà àti gbogbo wọn àwọn anírẹ́ nǹkan tí ó tiẹ̀ tí ó tiẹ̀ sọ nínú wọn pé kíní yọ ọmọ dáa ó òní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láàrin inú wọn tí ó dìde irú náà ni tó wá sọ àwọn ìjọ kan oníyẹ̀ wọn onígbò tọ́lọ́mọ bá lè kí ọlọ́mọ fún wọn lápá ọlọ́mọ fún wọn lọ́wọ́ lórí òdòdó tí wọ́n dì mọ́ nínú àwọn àlùmọ̀ wọn sallallahu alaihi wasallam. tó ní mímọ̀ tó bá pèpè lọ síbi nǹkan kankan tó tuntun létí èèyàn kéèyàn ó ṣèwádìí rẹ̀ ńlójúṣe tètè ká máa kàkó àbíká máa bá láìpẹ́ tiwa lọ ọba mu a sì wádìí ẹ̀ káfí yáyọ ọkàn pé sódodo ni àbí èsódodo lẹ́yìn ìgbà yẹn la lọ síbi mọ́sálà ẹlẹ́ẹ̀kẹta lé ní ogún tá a sọ wípé almuradu bisorati almustaqim alidacanu likamilu lillahi ta'ala walaw fi asaabila awqat aw asaabila ahwal iqtida'an bisaabiqina almun'ami alayhim. siratul mustaqim tá à ń wí ojú ọ̀nà tọ̀tọ̀ yẹn a ní ìkórí rẹ̀ náà ni pé kájúkájú sẹ́lẹ̀ fún ọlọ́run tán yányá lórí ntọ́lọ́run ọba àlèkè ọlá ń fẹ́ láàbì sọ wípé àwà lórí as-siratul as-siratul mustaqim aya rẹ̀ kú ọmọ rẹ̀ papòdà ẹ̀gbọ́n rẹ̀ tún gbọ́nà ọ̀run lọ àbúrò rẹ̀ tún ṣàìsàn lásìkò kan náà ó sì gbà fọ́ lọ́run pé gbogbo àwọn nǹkan yẹn ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sì gbọ́dọ̀ mọ́tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọ wà lórí siratul mustaqim nìyẹn ojúwọ́lẹ̀ fún ọlọ́run àlìkọ́lá tányányá gbígbà ń ti wá wá báwọn ìmí ó tún wá wá tí ó tún wá dúnmọ̀ rẹ̀ mẹ́rin tí ó jọ gbàgbé yẹn lọ́wọ́ àmọ́ ah, pé ọlọ́mọ kù sẹ́wò gbogbo ọjọ́ ayé ẹ̀kọ́ gbọ́dọ̀ máa bà lórí ìṣòro nìkan ọlọ́run ṣe bẹ́ẹ̀ kò sí lè jẹ́ pé ọkàn máa dùn lọ láéláé ni ọlọ́run ṣe bẹ́ẹ̀ yẹfọ́ àlòfin lè máa kálókì máa yá ṣàárò wàhùkùmọ́ ó sàárà àdọ́rà ó ntọ́wá wọlé òní máa ń ṣe lórí ẹ̀dá ẹ̀ àsìkò míì ìdùnnú ni rẹpẹtẹ àsìkò míì ìkejì ó sì fún kò sí ntọ́fẹ́ ti fọlọ́ fọlọ́ ti ṣe fún kálukú nìyẹn lórí ẹ̀ ló jẹ́ pé múmi ní ọ̀gbọ́dọ̀ ru àròpin kí lọ́fẹ́ tí ó sì òtítẹ́ lómi kò sí ẹ̀ǹkan òun tó sọ pé eléyìí ṣe ní o ọ̀wá sẹ́yìn kankan tó ṣe láyé rí kò ṣeé ṣe ẹ̀ǹtọ́kàn lọ́mọ yìí ìtí ọjà wa lọ ọlọ́mọ ti wá siratul mustaqim túmọ̀ sí pé kó ju ọ́lẹ̀ fún ọlọ́run ọba tányányá láì mira kọ gbà fún ọlọ́run lágbàtàn ọlọ́run já lè ṣe o ọlá tóbi ọlọ́run ọláàánú rẹ̀ lẹ́yìn yẹn látún agbéra pa látún lọ síbi agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrìnlé ní ogún tààsọ wípé àfẹ́rù ala siratil mustaqim yaqtadi nabdal hawa tí ẹ̀ bá wà lójú ọ̀nà tọ́tọ́ ẹ̀tí ń túmọ̀ sí ni pé ó ju ìfẹ́ inú rẹ lẹ̀ ó fi apára kéde pé ọmọ ti Islam ó tó wá ti fẹ́ inú mọ́ ó sì lórí siratil báyìí àbẹ́ ọmọ àyàn bọ́ pé eléyìí eléyìí eléyìí máa mo lè ṣe eléyìí mi lè ṣe tó jẹ ojúṣe ẹ̀sìn kò sí lórí dùnà tó mú sẹ́fì. Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ó ṣe tíra kan ó pè ní Iqtida'u Siratil Mustaqim ìdálájọ ẹ̀yọ kan péré ni. nínú àwọn tí wọ́n kọ̀wé tí wọ́n ka tíra yẹn tí wọ́n sọmọ aláìsẹ̀ tí wọ́n tún ṣe tàlíkù lórí ẹ̀ wọ́n ní wọ́n fẹ́ẹ̀ tíra kan táwọn onímọ̀ kọ tó kó ìtumọ̀ sirọ́ọ̀tù mùsítẹ̀kìm jọ sínú tó dà gẹ́gẹ́ tíra ìtumọ̀ tíra ni pé etí ìtìlọ́ sirọ́ọ̀tù mùsítẹ̀kìm etí sirọ́ọ̀tù mùsítẹ̀kìm ti túmọ̀ sí ìdí ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ ntọ́sọ di ọ̀ràn ẹ̀ lé ọ lórí ntàfà sọnù látòkè délẹ̀ láti bẹ̀rẹ̀ sí àgbẹ̀dókùn tẹ̀bá ìsàkíyèsí ẹ̀rí pé gbogbo bá ṣe ń lọ láti bẹ̀rẹ̀ ṣúwàtù fatia gbogbo ìpín kọ̀ọ̀kan àyà yẹn ló ní tíra táwọn àfa àti kọ lórí ẹ̀ ńlọ́fà tọrọ fi pọ̀ lórí ẹ̀ gbogbo ìpín kọ̀ọ̀kan ló ní tíra táwọn àfa àti kọ ìyá kan náà abdul ìyá kan náà sẹ́yìn ibùdó kọ́ yìí mùsùlùmí tíra lórí ẹ̀ mùjáládùn mẹ́ta lòun tọ́sọ̀rọ̀ rẹ̀ pẹ̀tẹ́ lórí ìyá kan náà abdul ìyá kan náà sẹ́yìn sọ́láàtù fàáṣà owó ọ̀kẹ́ tó rùn ní sọ́márì Quran ẹ̀rí kí ń gbà tàbá bọ́ sínú Quran tàbá bọ́ sínú bákan àjọ ọmọ ya ju eléyìí lọ. sọ́láàtù mùsẹ̀kìm fẹ́ kéyìn ojú ìfẹ́ inú rẹ̀ kó jùlẹ̀ ọlọ́run sọ fún àmì sọ́láàtù bákọ́rà ayé wa ń sọ sí pé wàlá ń sárúdọ́ àǹkàlì yahudu wàlá nàṣọ́ra àtàtẹ́tẹ́bí àmì látàhùn kùlẹ̀ ìnáhùdà Allah yìí ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير ọlọ́run ní àwọn yahudi àtàwọn nasọ́ra láǹtọ́rọ̀dọ̀ àǹkà wọn ò lè yọnu sí ọ láíláí tí wọ́n bá ń rẹ̀mí sí ọ ẹ̀rin ojú lásán àfi kó gangan fúnra ara rẹ̀ tí ì ti yahudi sánpáná tí ètè nasọ́ra sánpáná lókùn tẹ́gbẹ́ nàṣọ́rọ́ ọlọ́bẹ̀ yọ̀ bí tí a bá náà ṣe mùsùlùmí ọlọ́bẹ̀ yọ̀ lónà wọ́n nàṣọ́rọ́ agidi hán kọ́ wá ní bọ́ sọ̀rọ̀ ẹ̀mùlẹ̀ kan a ọ fẹ́ràn rẹ bínú ọ̀ ń tanra rẹ jẹ àfi tí wọn náà bá sẹ́sìn ọlọ́run lókù wàlà ń sárúdọ̀ àǹkàlì yẹ̀húdù wàlà nàṣọ́rọ́ àti yẹ̀húdì àti nàṣọ́rọ́ wọn ò lè yọnu sí ọ láyọ̀nu tányányá àti àtẹ̀tẹ̀bì àmì látàhùn àyàfi tó bá yẹ pé ọ̀sẹ̀ lé ẹ̀sìn wọn tẹ́ ẹjọ́ ń ṣe tẹ́ ẹ bá ti jọ ń ṣe ẹ̀ẹ́ ìgbà náà wọ́n wà yọnu sí ọ tí wọn náà wọ́sọ àdámọ́jì tó ọkọ̀ ìdílé ìjọsìn wọn wọ́n wà yọnu sí ọ ọ̀rọ̀ kóbókóbó wọn tí wọ́n máa ń sọ tí wọn náà bá wọn sọ ìgbà náà wọ́n tó yọnu sí ọ tó yẹ ẹ̀ ó ti dẹ́ni ra padà ìwọ̀n náà dìbẹ̀ ti sọ̀rọ̀ kóbókóbó wọn ò ní pè kóbókóbó lọ́dọ̀ tara mọ́ o ọlọ́ni wò lè yọ́nu sí ọ àtàtẹ́ tẹ̀bí àmì látàhùn tí ètẹ̀lé ń tí àwọn fi ń sẹ́sìn ọlọ́run wá ní kúlé iná húdà láàyè húwà lè húdà ọ̀nà máa tọ́lọ́ ń díje kùránì yìí ó náà ní ọ̀nà mọ̀ òdodo wala yín ní sábàtà àhàwà àhùn tó o bá tẹ̀lé ìfẹ́ ẹnu wọn tẹ́ ń bá ti bá a dá lẹ́bí dá akamina lẹ́yìn lẹ́yìn mọ́ kùránì tó wá bọ̀ yìí máa lákàmínà láàyè ní wálé yìí ń wà láàánà sí i ẹni àsùnmọ́kan tí ó là ọ́ kò níbi ìyá ọlọ́run kò sí lé ọlọ́run kọ́ lọ yá owó ìlẹ̀ báńkì ọwá lẹ́ra ọwá lọ lé owó èlé báńkì ọwá fi kọ́ ní ọwá nílé ọlọ́run ìdí ó wípé tó ń bá kọ tán òun ó rí owó padà òun ó tún jèrè báwọn ilé ìjọsìn mi ṣe nínú ìlú wa owó èlé báńkì tí ó rí tiẹ̀ láti tó kó òun ó tètè lọ dálẹ̀ àwọn òmùgọ̀ pọ̀ rẹ pé oníbi wọn sì máa sanwó yẹn táwọn máa gbà lọ́wọ́ wọn. wọ́n tún máa pósì yóò tún níjẹ́ yọ kan lọ yóò tún máa pósì àwọn míì pé ìwọ lọ sí pásítọ̀ mi lọ sí kíní mi yóò tún máa fún lówó oṣù látara owó tì mẹ́yẹ báyìí yẹn gbọ́dọ̀ máa dá padà à yẹ báyìí lọ́gbọ́dọ̀ máa wọlé lọ́sẹ̀ẹ̀sẹ̀ o. <laughs> èmi tí mo jẹ́ ọmọ eke ìgbà mo wà kéke ìjọ ìjọ sunday nìkan ni wọ́n lọ jọ sí mi àwọn àwọn tòkẹ́ ìjọ sunday nìkan èmi tó kéré rẹ̀ ní àgbàlagbà jọ tó di alẹ́ wà ń kálẹ̀ yìí o ẹlẹ́ <laughs> sẹ́mùtì tèmi mà ẹ̀ẹ̀kan náà lọ́sẹ̀ ni nígbò ti di center of business ní ọjọ́ olóyún lọ́tọ̀ ọjọ́ kìnnìkan lọ́tọ̀ wọn sáà mú lórí tìrìsì tààrọ̀ lọ́tọ̀ tìrọ̀lẹ́ lọ́tọ̀ gbogbo owó náà yóò sì gbà jáde ìkan ṣe dáadáa sí a níbi nǹkan tá à ń wádà ẹ mọ̀ ṣe wo oníjésù ló ṣeun à ní nǹkan máa dé o pẹ̀lú bó ṣe ní pẹ̀lú rúgbọ̀n <laughs> tó rí mi náà kí ẹ ti dí <laughs> ṣé orí tó wá ṣe fún mi tí jésù lọ wá ṣe wàlá ń tẹ́rọ̀dọ̀ à ń kàlì yahudu wàlá nàṣọ́rà àti àtẹ̀tẹ́bí àmì ìlàta fún mi wọ́n ò ní yọ́nú sí ọ àti ọ̀nà bá jí pọ̀ ń sọ bí wíyá ti ń sọ wọ́n àti yẹ́ ìwọ náà ti máa fi wà lórí sọ̀rí ìpolùmọ̀sẹ̀pín tọ́ọ̀ bá jù ú lẹ̀ ó sì wà lórí ojú ọ̀nà tí ò da gbọ̀ngàn gbọ̀ngàn a sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ lẹ́gbàá náà la lọ síbi agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n lẹ́yìn ilé ìlọ́sẹ̀kẹ́ ọ̀kan ipe asẹ́lù alàtọ̀rí fi mùsàkí yẹ náà tàṣọ́bọ̀ ìbìlìkú ìmáàrin ní ojú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà tààrà ó ń túmọ̀ sí pé ọgbọ́dọ̀ gbójú lẹ̀ mímọ́ ṣàfijọ àwọn tètè yìí àwọn tó yẹ pé ìṣesí wọn nìyẹn kì í ṣe ìṣesí ẹlẹ́sìn Islam ọgbọ́dọ̀ máa ká fún ọgbọ́dọ̀ máa jìnà sí torí ń gbà tó sọlọ́ọ̀ sọ pé máa sọ pé èyí jìnà sọ̀rọ̀ ọ̀sọ̀ ojú ọ̀nà tọ́tọ́ sáàfì yọ ìyọnu rẹ̀ ní ọtọ́ wa sí na lẹ́bí náà ni àmta alẹ́ yìí ojú ọ̀nà àwọn tó pé ìwọ ọlọ́run ló fi ìrọ̀rá rẹ fún wọn. zaire magdobi alẹ́ wọn la dọ̀ọ́lì èsì àwọn tó ti bínú sí bí èyí sáwọn ẹni àánú. ó pé ìwọ náà máa gbìyànjú kọ́ ọmọ jọ wọn nítorí torí ẹ̀ lọ́lọ́wọ́ bá àlejò ọlá ẹ ń bá ń jọ wọn ọlọ́run fi wé àwọn kèfèrí ipò náà ti dèbí kèfèrí nìyẹn nínú sóràtù tọ́ba àyà sixty eight sí sixty nine ọlọ́run ni wa'ada Allahu al-munafiqina wal-munafiqati wal-kuffara nara jahannama khalidina fiha iya hasbuhum. ولعنهم الله ولهم عذاب مقيم ọlọ́run bá sọ wípé òun ti ṣe àdéhùn iná jahannama fáwọn amúnáfìkì àwọn sọ̀bẹ́sẹ̀lú ẹ bá wọn mọ́sálásí ẹ tún bá wọn ń bò míì náà tẹ́ pé ha ilẹ̀ lúgọ́jú àṣíbí ilẹ̀ tún wà ìkẹfẹ́ kábò ń ra ìsọ́rù nítàbí sí inú ara mùsùlùmí ó késo síwájú kásìkò ọ̀tún bá tún dé yóò tún kó ẹ̀wù funfun ọrùn ni afẹ́ kú tẹnu afẹ́ kú àwẹ̀ yìí o ìkí mùnàbíkì yóò kú lẹ́kẹ̀ẹ́ ọwọ́ yóò kú sẹ́sẹ̀ yóò kú gbé ara yóò tún wọ́sọ funfun. omi omi tí lọ jẹ́jẹ́ rẹ̀ ọlọ́lọ́wọ́ àwọn nìyẹn ọlọ́mọ ti á dìde ọlọ́wọ́n gbọ́dọ̀ bọ́ nígbà bá wá bọ́ tọ̀sún Ìbàdàn gọ́ sóhun ò lè gbé ọ lọ <laughs> odò bá kún sáfódò ní ọlọ́run tó ní omi ní kọ́ ọbẹ̀ èé sómi bẹ́ẹ̀ náà làwọn dèdè ìrìnkẹ́ máa ń padà tí wọ́n lọ bọ̀gùn àìtí ìníjọba ní o àìtí ìníjọba gidi ní máa fa o àbíkí yí ìjọba ọmọ ti sọ síbẹ̀ nígbà wọn bá pàjà ìlòmíì lè ní nǹkan tó jẹ́ emergency ẹ̀sìnlẹ̀ pàjà tó rí kíni kódà bí èèyàn kú tá ń sọ fún ọpá àyòkù náà ní kú dára tó rí pé nìkan kú ẹ pàjà ẹ wá búlẹ̀ mọ́jọ mọ́ gbà náà níbẹ̀ bá pàjà tí gbogbo kálukú dúró sílé tí emergency wà ẹ̀ńtọ́ fẹ́ lóògùn ẹ̀ńtọ́ fẹ́ jẹun ẹ̀ńtọ́ fẹ́ lọ gbòmù tó fẹ́ tábù lórí tó nídìí nǹkan ìwà àdèdèrìn burúkú àti ọ̀dà ebójú kú lọ yẹ ká máa fi rọ aná ẹ̀tẹ̀lẹ̀ anytime lẹ́nìbọ̀dì dé lọ ojú kú ẹ wo iye èèyàn tó ti kún falẹ̀ sí ìkí ogun wa pọ́n máa padà bí wọ́n ṣe ń kú àbẹ́ ẹ̀mọ iye tí wọ́n ti pa in thousand láti two thousand twenty three tí bílì sí sẹ́ẹ̀lì òfin ìjàwọ́ ọkàn tẹ̀pẹ́rẹ́ díẹ̀ ni kí wọ́n á máa padà lójoojúmọ́ ní ìbá ti ń kú yẹn wọ́n rún fámìlì mi débi wípé kò sẹ́nì kẹta mọ́ nù wọn kò sí ẹnì kẹta àfa àbí mẹ́jọ lè wà ní fámìlì mi tí gbogbo wọn tó pa gbogbo wọn. àìsí mi ò lè jẹ́ ọmọ bó ṣe rí àìsí mẹ́ kò lè jẹ́ ọmọ bó ṣe rí kọ́lọ́n kọ́ bá rẹ̀ wọ́n lẹ́kún kọ́ bá gbógun ti yẹ̀wú dí àtàwọn tí àwọn táwọn jẹ́ ń kún lọ́wọ́ àwọn tí wọ́n ti gbajúmọ̀ fáfá báyìí àfá báyìí àfá báyìí pòfẹ́sọ̀ báyìí pòfẹ́sọ̀ báyìí àwọn fámìlì tó ti gbajúmọ̀ fi àfá ni wọ́n mímọ̀ ni wọ́n nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ ayé kọ́ wa mọ̀tẹ́kọ̀ ẹni kankan àtọ́ méjì àtàgbàlagbà àwọn méjì èyí ti dàrú kí wọ́n mọ́ta ni kọ́lọ̀ nǹkan n'ụwa wa bí ụdị máa ń ṣe àwọn atọ́ka sí inú wa wọn yẹn di magdoga àleyìn kọ́lọ̀ fi bínú sí wọn ẹni rí ń bẹ́ wọn o àgbọ̀dọ̀ sàbòsí ẹ̀kúrán náà sọ ọgà kéré ni wọ́n ti brainwash amẹ́ríkà lè gbé kò sí ní kọ́ sàmọ́ support wọn lọ ti sìn náà wípé wọ́n wọn kó kó kìí ṣe torí tọ́lọ́ náà ní táwọn náà dé kìí ṣe sáà ṣeré kan bẹ̀rù tí wọ́n mọ̀ lọ so wọ́n kọ́ ọ̀fẹ́ tí ó dìstọ́bù bí wọ́n ti ń tábù kú ní Europe àti Amẹ́ríkà àti nǹkan àti dúkẹ́ wọ́n ọ̀fẹ́ tí ó dìstọ́bù rẹ̀ tó gún báyìí ti ń ṣẹlẹ̀ mbẹ̀ yẹn àwọn tí wọ́n èsì ìwà wọ́n mọ̀ òkúta ní àlọ́ bí wàhálà <laughs> torí wọn ọ̀pọ̀ tó bá náà tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n wá kò síbi jẹ́ jẹ́ kí wọ́n jẹ́ wọ́n bá yúróòpù jẹ́ náà ni wọ́n fi ni wọ́n fi gbógun tì wọ́n ní apá wọn pàkópa ogun Hitler àtìmíì náà tó tún ṣẹlẹ̀ mẹ́ẹ̀ amẹ ẹ britain tí wọ́n fi lò ṣáájú yẹn wọ́n ba bẹjẹ làwọn náà fi wá ọ̀nà bẹ̀rẹ̀ táwọn tó fi lé wọn amẹ́ríkà náà ni wọ́n ti bẹ wọ́ọ̀tì wọn wọ́n ti sọ wọ́n di dìde rìn bí wọ́n bá ní wọ́n vóòtù nù pálámẹ́ǹtì wọn ní ìsìn majority wọn sọ̀bọ́n ti gbé òdìbò abẹ́ẹ̀tẹ̀ láì ṣe yẹ̀wò bíi wọ́n ti kó gbó sí wọn lórí burúkú àwọn yahudi wà nù àwọn tí wọ́n jẹ́ kí ìrákì òṣùgbú wọ́n sì lọ sọ̀rọ̀ àwọn di ọmọ ọbẹ̀ wọ́n ti ṣiṣẹ́ jìnnà wọ́n tó rìnà rí ẹ wọ́n tún wá sẹ̀ ń padà sí israẹli àwọn tí wọ́n tún lọ ṣiṣẹ́ ńbẹ̀ yẹn náà kò sí bí wọn ò lè wọ kò sí wà tí wọn ò lè wù kò sí bí wọn ò lè kéǹjì sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí wọ́n fi bẹ́ẹ̀ lu yorùbá mú kankan wọ́n di àwọn sọ̀rọ̀ àwọn yorùbá yìí kẹ́yìn náà onímọ̀ yìí pé à wọ́n ti tẹ́jú náà sẹ́yẹ tó kẹ́ tó mọ̀ pé à àwọn eléyìí ọkọjá bẹ́ẹ̀ ọlọ́run kọjá wá yà wọ́n. agbọ́dọ̀ máa jìnà sí jíjọ àwọn káàfìrí jíjọ àwọn mùnàfìkì tá a bá ti mọ̀ yìí pé tòótọ́ ni àdúrà táǹtẹ̀ pé èdè sọ̀rọ̀ ọ̀tọ̀ ìtọ́jú agbọ́nrin tọ́kàn rẹ̀ ó náà ní ìntàsí ní mọ́sálásù sáàdì wọlé ìṣòro agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n ó náà ní pé àsọ̀rọ̀tò mùsẹ̀kìm já àlùmọ̀kúlógù mùkọ́yíyàdá ìṣẹ́àlù jùdì sọ̀rọ̀tò bẹ̀ mùsẹ̀kìm ọlọ́run ọ̀dá alẹ́ lórí sọ̀rọ̀tò nìkan ó ní àsọ̀rọ̀tò mùsẹ̀kìm ó fi ojú ọ̀nà yẹn òun náà ni àtàzọ́hùrù bílẹ̀ islam ojú ọ̀nà yẹn tó ṣe yí pé ó ń ṣàfihàn islam ṣùgbọ́n nípa pàákèsè mùsùlùmí gbogbo ẹ̀ yóò sọ wá ti di ẹbọ mẹ́rù rẹ̀ àbí tí ń pè yẹn lọ di ẹbọ ó ti ń fẹ́rẹ̀ mùsùlùmí kò bá àjá àfà kẹ́gbọ̀n pé yẹn ṣe mùsùlùmí islam wo lẹ́sí tẹ́ẹ̀ fi lórí èèyàn tẹ́ẹ̀ fi ń lo ara èèyàn islam wò lẹ́sẹ̀ débẹ̀ islam wò lẹ́sẹ̀ tẹ́ẹ̀ fi ń di èèyàn àbí àwọn àgbàlagbà ní ẹgbọ́n tí mò ń wí àwọn tó kéré mọ̀mọ́ tí ń jẹ́ bẹ̀ wọ́n làwọn hàn hàn sí ni wọ́n lè hàn síbi dà wọ́n lè hàn síbi ọbẹ̀ ẹni tí wọ́n torí ẹ̀ sáà sí yóò sì mọ́bẹ̀ yóò sì tẹ̀lé léde. ẹwà wà láyà kura náà lè hàn lẹ wọn lè dorí ẹkodò wọn lè ti bọnú ara wọn ayé àsopọ̀ mọra wọn ntọ́lọ́wọ̀n sọ ayé kan fún sọ tí ọ̀tọ́ yẹ sọ kalẹ̀ wọn lè lò fún ṣùgbọ́n ti gé wọ́n ti gé ti gé dànù abala òsì wọ́n ti dànù wà mú èyí tó wù sí èdè tápà ti kọ́ mọ́ tí tún wá gbé ọkọ̀ gbogbo ẹwọn papọ mọ wọ́n á máa ta nǹkan sí ẹnu òkú ẹnu òkú wọ́n lọ sì lọ gbé àlà lọ yọ ni wọ èkú dúró báyìí wọ nǹkan fúnra ti lè tì òun mú ní. àbá nǹkan sáláìsì <laughs> <laughs> a béèrè lọ́wọ́ àfá wa ṣékùnà mọ̀tàdà ọ̀nà àbìsàlá tọ́lọ̀ nǹkan fọ̀rùn bá àwọn bàbá máa rí pé báyìí àwọn ọmọ rẹ̀ ní o àwọn bàbá gan mọ́ ń lórí ọmọ tí àbáyìí a ọkụ, ọkụ àwọn bàbá máa zọ̀kú tó tún fẹ́ sàtí mú ń kàrò wọ́n kiri abúrú kóbókóbó wọnú ọ̀sà mẹ́kàlì tẹ̀rẹ́kàlì kó tó kú ó tún scientific ó tún sẹ́ni ó bọ̀ ń lò ń bọ̀ bá kú tẹ́ lọ pàdé ọlọ́mọ ẹ̀ <laughs> kálíbà àmọ́ yí pé ìjẹ́ àfà ikọ́ ni ìjẹ́ mùsùlùmí ìjẹ́ mùsùlùmí yẹn inú ọkàn lọ́wà inú ọkàn lọ́wà ilá mẹ́ni ó kéré ha ọ̀kọ́lùbùhù mọ́túnmọ́ ìnú bìlì ìmá ọkàn yẹn ni ó sọ fún yẹn pé àní ìsìláàmù lòun ó ṣe òun ní ṣe nǹkan mímọ́ tí bá ń fi ẹbọ́ lọ́kòókò tí ẹ nígbà tó ń tọ̀ wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó fi máa kà sí yóò tún wáyé ti ntọ́sọ àti ntọ́sọ̀rọ̀ inú ọkàn lọ́wọ́ tọba wa mọ̀ kí ó tì wọ́lé láì làhàm mọ̀kọ́ wá pé ńgbà tó ti wá mọ̀ kí ó yẹ ìbílára lọ́mọ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ kó ti wá gba láìsẹ̀nsì àjẹ́nà ọ̀tàn rà rẹ jẹ́ àríkó tẹ̀sìn ọlọ́run so àtàzọ́ ọ̀rọ̀ bèlè islam kéèyàn máa ṣàfihàn pé mùsùlùmí lóhun nínú nínú òtítẹ́ islam ọ wà lójú ọ̀nà kí ni gerald mustapha ojú ọ̀nà tí ọ̀tọ̀ ní rìn yẹn bẹ́ẹ̀ náà ni àlìfáàkù lè ti kọ́ dí ìsẹ́mùnáfíkì tọ́kàn ó sì gbà yí pé kò síbi tágbára òsì àtọ̀dọ̀ mùsùlùmí o àtọ̀dọ̀ ẹni tí ìsọ̀lọ́ mùsùlùmí o gbogbo ẹ̀ lágbára wà àmúlùmọ́lá ni yọ́mọ kó gbogbo ẹ̀kọ́ ni. inú wákà àwọn bàbá wa ń jọ ọ̀sàyé ọ̀sàyé ó sì ju níyàn bí wọ́n lọ bá sáyé mo sì dárò rẹ báyìí ló ṣe ẹ̀ mo sì dárò rẹ máa tẹ́ ǹdọ́ máa tẹ́ ǹtọ́ lè ráyé tẹ́ ní èsì problem rọ́bẹ́ sáyé ni ló fi mú ládùmọ́lá àmúlùmọ́lá ó fi oorun mọ́sálásí ó tún lọ ilé ìjọsìn míì tí èsì ti mùsùlùmí ó tún lọ báwọn eléégún àti pọ́ní tèè tí bá fẹ́ rọwọ́ mú di òṣèlú ni rí mú àwọn tó rí mú ṣáájú rẹ̀ gbà fẹ́ mo ní ẹwà ẹ̀yin bàbá wa tẹ́ máa wú lọ́wọ́ mú lọ́wọ́ ní ìsìn ẹ dáhùn <laughs> àwọn agbọ́lọ̀ tó fi wọ́n rántí wọ́n fẹ́ dìbò báwọn arábàdàn bá dìbò fún àwọn ewé gbogbo yìí ó dìbò fún un èsùmọ́ tán ẹ̀dẹ́ yàn jẹ́ pọ̀ ibi tọ́lọ́run fi kọ́ sí ní ọwà sálìkì àmọ́ ọlọ́run fi dé lórí pọ́sàfẹ́ jẹ pírẹsidẹ́ntì ọ̀sàfẹ́ jẹ pírẹsidẹ́ntì ọ̀sàfẹ́ jẹ pírẹsidẹ́ntì àtàwọn míì lẹ́yìn wọn tí wọ́n dàlú wọ́n tira wọn léṣe jìnà wọ́n sàgùn síra wọn wọ́n dógùn lára wọn ẹ̀rù òbodò ẹ̀rù òbodò ńgọ́ <laughs> adélakùn <laughs> bàbá má lè dé wọn gbọ́dọ̀ gbé signboard rẹ̀ débì kan kéèyàn tó pòun jalẹ̀jalẹ̀ ń bẹ́ à tó ń tọ̀ǹta torí signboard bàbá yẹn kọ́ ọkọ rẹ̀ rẹ̀ <laughs> níbùdó wà ní ìsìn ó ti lọ bá tó ti sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni nìfàkùlẹ̀ amẹ́lí ìsìláàmù ń bẹ lọ́kàn rẹ̀ ṣùgbọ́n ìwà tí ìsìwà mùsùlùmí ń wù ú kò kú ní islam ṣùgbọ́n kò sí lójú ọ̀nà siratul mustaqim ojú ọ̀nà tọ̀tọ́kọ́ nìyẹn bí kọ́ máa ti bídà Lailatul Qadri khairu min alfi shahri òru Lailatul Qadri ọ̀sán ni ó ti tiẹ̀ lọ́ba pàwọn èèyàn jọ èyí ò sí lójú ọ̀nà mùsẹ̀kì kò sí lójú ọ̀nà tọ́tọ́ àwọn àfáà ti ń bomi fáwọn èèyàn àwọn obìnrin wọ́n gọ̀tàn lẹ̀ mọ́ ọlọ́run ṣàánú wa pẹ̀lú wọn o ọkùnrin kọ̀ọ̀kan náà jọ wọn o ṣùgbọ́n ọkùnrin sábà wọ́pọ̀ ìdíjẹ́ bá ti rí obìnrin tó pọ̀ sí ẹ̀sùn yìí ẹ̀yìn nǹkan mo gbé pé àlọ́ ń lọ ọlọ́kàn káànú àwọn nípa ẹgbẹ̀gbẹ̀ gbó lọ́wọ́ àwọn olóǹtanra rẹ̀ jẹ ọ̀ǹtanra rẹ̀ jẹ ọ̀fẹ́ jẹ ọ̀tún wá ń gbìyànjú tó fẹ́ tan ìmí kọ pọ́síbù kọjá gbó lọ́wọ́ yìí ẹ ó àwọn ọkàn <laughs> tí ń fún mi wọ́n one thousand nǹkan mọ̀jú àlàmì tí fáwọn kan lówó dé àwọn kan ní eh, ìyànà séwù ìrọ̀ afáwọn náà níjọ́ àrìbíá ìjọ àlàrúbà àwọn kan ìjọ jímọ̀ so gbogbo ọjọ́ báyìí hundred thousand ọkàn máa wọlé ní ẹjọ́ three million ndí bá sì fi lu agbárí sí hundred thousand fi wọlé lójúmọ́ agbárí owó àti okùn lè ju two hundred <laughs>

ẹ̀rọ yóò ní wọ́n gbómi wá ẹjọ́ wa ti gbé tiẹ̀ wá bí ọ̀tá rẹ̀ lókù tí wọ́n wà rà ẹjọ́ wa ti gbé wá láti lé ká mójútó àárín àwùjọ wa so ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rìn ọ̀rọ̀ tí máa ń bá àyàn nújẹ́ ni agàmìyàn rẹ̀rìn ọ̀rọ̀ bà nújẹ́ ni wọ́n kí wọ́n bá jáde kúrò bẹ́ẹ̀ báyìí tún ìgbé wọ́n kẹ́ tó rọ́nà kọjá wọ́n ma lọ tìkẹ̀tìkẹ̀ wọ́n ma wọ́ lọ ní lérò burúkú ẹwà wá ọkùnrin tì láàrin wọn obìnrin ní sàlàlù àwọn náà ní yóò ní ẹni sọ̀rọ̀ àwọn tì ní máa pè síyàn gbé sọ̀rọ̀ rẹ̀ wá tá ní ẹni sọ̀rọ̀ tẹ́lẹ̀ sílé ayé wà kí wọ́n ní bá ti nǹkan tí máa dá ẹlòmíì gúnlẹ̀ kò lè dáwọ́ gúnlẹ̀ torí pé o ti mọ máa dá ẹlòmíì gúnlẹ̀ kò lè dá ẹlòmíì kò lè dáwọ́ gúnlẹ̀ torí pé o ti mọ ọlọ́run <laughs> mo nílẹ̀ kan bì kan wọ́n ń jà lórí ẹ̀ nǹkan kan nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ìṣẹ̀lẹ̀ sin wa ó ní lọ tà á kẹ́yìn ni ó lè gùn mo ní mo ti báyìí. <laughs> èyí lọ tàkẹ́lì mi ò gùn <laughs> mo sì yín mú sí báyìí èyí mo rí yọ tọdún mẹ́ẹ̀ẹ́dógún àti <laughs> ń kọ lọ ní ìsìnkọ́lọ̀ jẹ́ ayọ̀ síbi ayọ̀ lórí ẹ̀ mo tún rẹ́ nìkan létí wọn lánàá pé á àti gbogbo rẹ̀ mo lọ bí léèrè lọ bí léèrè rà ó <laughs> ẹgbẹ́ ayé ìjọba ìjọ sọ ṣùgbọ́n tí lọ́fà ẹja dúpẹ́ lọ́dọ̀ ọlọ́njọ́ mọ́ ẹlòmíì irú bẹ́ẹ̀ náà ti tẹ̀lẹ̀ sí ṣùgbọ́n torí ẹ̀sìn kódà bí mo bá kú ìyànkọ̀ pa mí àbí yóò bá mi òye àpékiní ìní ẹ̀kọ́ òṣè kọmọ́bà kú wọ́n tàn yẹn jẹ ni ẹ̀tàn burúkú ni kọmọ́bà kú kí ni tó ń gajé gọmọ̀ òní kú ni látòdọ́ lọ́n bẹ́ ṣùgbọ́n ni wọ́n pé tí wọ́n máa láìkì ní ẹgbẹ́ òní bẹ́ẹ̀ tètè kú yọba gbẹjọ lọ́wọ́ wọ́n bá ti lè gbàpà fún báyìí ọgọ̀tàn nù yọ tún gbé mi wà bọ́ bẹ́ẹ̀ ṣe ń fi mọ́bà kú bẹ́ẹ̀ ṣe ń gan ìgbà ọmọkùnrin òyìnkú náà tẹ́lẹ̀ àti tẹ̀yìn gan náà tẹ́ ń sọ̀rọ̀ so siratul mustaqim òun náà ni ọlọ́run bá àlìkọ́lá lóróyìn rẹ̀ fún wa láti mọ̀ pé siratul gbé mustaqim ń bẹ òun náà ni àtàzọ́rù bil islam kí o máa fi islam hàn kó sì máa ṣe nǹkan mi ànífàkùlẹ̀ ìtìkọ́ dí kọ́ máa wọ aṣọ bẹ́tẹ̀lú ní ti ń ṣe islam ní tún ṣe nǹkan ní ti ṣe islam ànífàkùlẹ̀ amẹ́lí ó ń ṣe islam tòótọ́ ṣùgbọ́n ìwà tí ó bá ti islam mu ní wù nípa tóbi kọjá pé ó ń ṣe bídà bẹ́ẹ̀ náà ni àtàkálùkù ilé àkàlákì fẹ́ yíyà kéèyàn máa wà bú ara wípé kò lójú ọ̀nà tó mùsùlùmí nìyẹn kò lójú ọ̀nà tọ̀tọ̀

tọ́sọ̀ yìí pé ihdina siratal mustaqim tọ́wà sí ojú ọ̀nà tọ́tọ́ yẹn ntakọ̀ mẹ́nuba lábẹ́ àyà ìtọ́tẹ̀lé ìtọ́kàn òun náà ni pé ọlọ́run wá ròyìn ojú ọ̀nà yẹn tọ́tọ́ pẹ̀lú pé siratal ladina ọtọ náà ojú ọ̀nà àwọn ẹni tó ṣe pé ìwọ ọlọ́run fún wa ó ó tún ṣàlàyé kọ́dà ó tún ṣe àlékún àlàyé fún wa lórí ojú ọ̀nà yẹn ipe ni àwọn tọ́lọ̀ ń ṣe ìrọ̀ra fún iná ni ojú ọ̀nà yẹn ni wọ́n tọ̀ àwọn wá lọ́lọ́run rí fáàtí pẹ̀lú pé àwọn tọ́lọ̀ ọba àlejọ́lá tó ṣe ìrọ̀ra fún òun náà ni àwọn tá a ti kà lọ níbi àyà tó ṣáájú tá a ti pààrà rẹ̀ inú Suratul Nisa àyà sixty nine tọ́lọ́ sọ pé wà máa ń yuti ìlàhà wà rọ̀ṣùl fàwùlà ìkàmà àlẹ́bí náà ní àmàláhù àlẹ́yìn من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ọlọ́run ní àwọn tí wọ́n wà àwọn tọ́lọ́ ń ṣe ìrọ̀rá rẹ̀ fún olèmọ̀ rògbòsówó ni sọ́lá ni sípò ni sọmọ ni téyì ni téyì ni ọ̀gá ìjẹ́ ọ̀gá lórí ilẹ̀ ni ọlọ́ni wàmọ́ yìí tí ìlà ẹ̀ ń bá ń tẹ̀lé àṣẹ tọlọ́n wárọ̀ sóòlù àtòjíṣẹ́ tá a rán fáwùláìkà ọ̀ká ìmọ̀ yẹ̀rú àwọn èèyàn bá yẹn máa lẹ́bí na àní amọ́láwọ̀ àlẹ́yìn wọ́n máa wà pẹ̀lú àwọn tọ́lọ́n ṣe ìrọ̀rá rẹ̀ fún ó sì ní ìmọ̀ fún wọn ní mọ́tàlá ìrọ̀rọ̀ ọlọ́run ìdẹ̀kùn ọlọ́run àwọn wá ní ọlọ́run wá mú mi níyàwá ara wọn làwọn ànábì ọlọ́run wà ìjẹ́ ànábì ọlọ́run àánú ni látọ̀dọ̀ ọlọ́run ìkẹ́ ni látọ̀dọ̀ ọlọ́run kò sí fowóra ni bí ìyá tó bí ọ sọ wà lọ fowóra ìyá kan àbí bàbá tó bí ọ àbọ̀ sanwó àsánlẹ̀ kọjá bí bàbá kan ní ó bí ọ ò ní choice mẹ́ bẹ́ẹ̀ náà ni ìjẹ́ ànábì ọlọ́run ọlọ́run ní máa ń select ẹ̀ ọkàn tí ọ̀rọ̀ fẹ́ sí ọlọ́run ọlọ́run ní ọmọ ọmọ fẹ́ bẹ́ẹ̀ fọkàn yẹn tọ́lọ́run àmọ́ wọ̀ yọ́ máa wọ̀ yọ́ máa wọ̀ wà mí ẹ̀ tọ́lọ́run bá rẹ̀ sáà àwọn tọ́lọ ń kẹ́ gẹ́bẹ̀rẹ̀ ti sàlàyé inú àyà yìí náà ni àwọn ànábì ọlọ́run wọ́n sì di ìnà àti àwọn olódodo ìlà sọ pé Abubakar ń bẹnu wọn rọ̀bí ọ̀la ànábì wa fún ní àlàjẹ sídìíkù àwọn jàhìlíyà náà wọ́n ń pè ní sídìíkù báwọn jàhìlíyà náà ṣe ń pè ànábì ọ̀sán lọ́la àdìọ̀sán àmì inú ẹni ìfọkànsán kó tó di pé ọwádà ànábì ọlọ́run wà ṣúhàdá àwọn tí wọ́n kú sójú ọ̀nà tọ́lọ́ ṣẹ̀hí àwọn tọ́lọ́ ń kẹ́nu ìwọ́ tó fi ọwọ́ rọrùn sínú ilé tọ́bá lórí ojú ọ̀nà mùsẹ̀kì ọlọ́run ti kẹ́wọ́ náà ṣùgbọ́n ò sí lójú ọ̀nà mùsẹ̀kì olówó ọlọ́lá oníyì onígbogbo ẹ̀ fúngbà mélòó tá bá ní káwò sí àsìkò tó tún kù tó tún lò nígbà tó bá papòdà tán. inú àdìsí kan tí wọ́n bá béè lọ́wọ́ tọ́wọ́ díẹ̀ ńlá ìṣẹ́ àti wọ́n bá béè lọ́wọ́ ẹni tọ́lọ́ ń da ọlá fún tọ́kù ń lọ́lá ju gbogbo ayé pé sọ́ọ̀jẹ̀gbá náà yóò ní rárá o mo ti ẹ̀mọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀. tí ó ti gbàgbé yọ́sẹ̀ máa wá sọnù yọ́sẹ̀ máa sọnù yọ́sẹ̀ máa sọnù nítorí ìyà ń jẹ lọ́wọ́ yóò ní rárá o. ẹ̀dí àti jẹ́jù nílé ayé mbọ bá jẹ dẹni àjẹnà ní bá bí ilé ìpèsè ọjà yàrá ìwé rárá o ti ní jẹ yàyà bí ibò à wọn ò tiẹ̀ mọ ní lẹ́rẹ́ tí ó ti gbàgbé ẹ̀ lápẹjú èrè sí ilé ayé náà ni àwọn tó yẹ pé wọ́n rù wọ́n là wọ́n fún fún tó dolówó ní wọ́n lówó tán di òṣèlú wọ́n máa sọ̀rọ̀ sọkúsọ jáde lẹ́nu pé ẹ̀dẹ̀ dáhùn èèyàn ni fẹ́ ṣiṣẹ́ ń <laughs> gbòdo lówó tán di òṣèlú ó dé àwọn èèyàn fẹ́ ṣiṣẹ́ kì í sábà mọ dá o ìkànnì olóṣèlú ní sọ létí ni o ọlọ́run ti fojú ẹ̀rí mẹ́wàá lẹ́yìn ìgbà náà o sì yín mú sí láìsí ìwọ nígbà wo lọ́wọ́ di olùdè láwọn èèyàn wọn fẹ́ ṣiṣẹ́ <laughs> mílíọ̀tì tí ìwọlé fún wọn lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù wọ́n á ń pé àwọn kan ò fẹ́ ṣiṣẹ́ <laughs> ọlọ́run fi ra ẹ̀sán o ọmọ ìyá wa ní kọ́lọ̀ ń kọ́ sàmójúkò ń kọ́ sàmójúkò fáwa náà. àwọn tọ́lọ̀ ọba àlejò ọlákẹ́ ẹnì kẹta yẹn ànábì ọlọ́run àwọn olódodo tẹ́ ń gba àwọn ànábì ọlọ́run gbọ́ àti àwọn tí wọ́n kú sójú ọ̀nà tọ́lọ̀ wọ̀ sọ́ọ̀lì ìyìnà àtàwọn ẹni rí ìjẹ́ ní eré náà ní kí wọ́n tẹ̀lé tọ́lọ̀ ọlọ́run ni wàá súnà wúlà ìkàrọ̀ fi kọ́ àwọn yẹn dá alẹ́ ní àsùnmọ́ nílé ayé ń bì tó bá ń bá ẹni eré gbé wọnú odò lórí rẹ̀ inú rẹ̀ ó dùn ara rẹ̀ ọ̀yà tó bá ẹni eré dá òwò pọ̀ ìwọ bẹ́ ọmọ pé ìsinmi dé bá ọ lára ń dàbọ̀ tí ò ní ná wàhálà tó bá tọ́ ìkejì wò áà ó fèsò bọ̀ hánà láì ìyẹ̀wò máa kó sí yóò sì tí òṣèyàn

nígbàtí ẹ̀rìn lọ́lọ́run wá jẹ́ pé àwọn lọ sọ lẹ́yìn ìgbà náà pé sọ̀rọ̀tọ̀ lẹ̀bí náà ní àmta àléyìn ráìrì magdobi àléyìn wàlá dọ̀ọ̀lì so ibi aládùn sí inṣàlá ta'ala so pẹ̀lú ọgbọ́n lọ́la a máa bá agbọ́nrin ẹlẹ́kejì náà هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم